إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو لمهتد وما يدل فلا هادي له فإن أذق الحديث كلام الله وخير لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وتابعين له بحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba oríire gbére tí ò ní tán láíláí kó máa bẹ lórí mi àti ẹnìkọ̀ọ̀kan wa ẹmọ̀ ìyá mi adúpẹ́ fún ọlọ́run bọba àlékẹ́ ọlá ọba tí ó kádàrá pé kí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa ká máa bẹ lórí ilẹ̀ títí di èní tí í ṣe ọjọ́ kẹtàdínlógún tí a mọ̀ sí on the seventeen oṣùn ẹlẹ́ẹ̀kejì àbí oṣùn ẹlẹ́ẹ̀kẹta tàmù sí rọ̀bíl awal ẹgbẹ̀rún ọdún tàmù sí 1446 years back tí ọlọ́run ẹlẹ́dàá wa ti kára pé kí anẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam kí wọ́n ṣe hijira láti ìlú Mẹ́kà lọ sí Madinatul Munawwara àdúpẹ́ <clears throat> fọba náà ẹmọ ìyá mi àkíyèsí wa lè ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yọmọ lọ sórí pé báwo la ṣe wọ ilé ayé báwo la ṣe jáde báwo la ṣe wọlé ayé báwo la ṣe jáde ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run bọba àlékí ọlá Allah subhanahu wa orúkọ méjì tó gbé kalẹ̀ yìí nǹkan ńlá ló sínú o báwo la ṣe wọlé ayé báwo la ṣe jáde kú o ń bẹ̀ ìjó nítumọ̀ ta fi wọnú ilé ayé kí nìtumọ̀ tó ní sèmi àtẹnìkọ̀ọ̀kan wa jíjáde wa kò nínú ilé ayé ayé wíwọlé síbẹ̀ ohun tá a bá pàdé níbẹ̀ ohun tá a ṣe nínú ẹ̀ ohun tá a sọ nínú ẹ̀ ìwà tá a hù nínú ẹ̀ yọmọ ìyá mi òun náà láà gbé jáde kúrò nínú ẹ̀ òun náà láà tún gbé jáde kúrò nínú ẹ̀ tó túmọ̀ sí pé ohun tá a gbénú ilé ayé ṣe àti ohun tá a gbénú ayé sọ so, òun náà la máa gbé jáde lọ síbò mìíràn tó wà níwájú ọba ọba àlékè ọlá pataki ká mọ pàtàkì eléyìí pọ̀ pé báwo fi sọ́nù suratul insan Quran chapter number 76 ní suratul insan ayé alákọ̀ọ́kọ́ lọ́rùn ní pé حين من الدهر لم يكن شيئا مشكورا إنا خلقنا الإنسان من نطفة أمساج نبتلي فجعلناه سميعا بصيرا إنا آديناه السبيل إما شاكرا وإما كفورا ọba mi ọba àlékè ọlá ẹlẹ́dàá gbogbo apátá yányán ó ní haliyata alalihinsan hinu minan dari lamuyekun shay'an mashkura ọlọ́run ní ṣé ìgbà kan ò ti rí kọjá lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tí ò jẹ́ nkankan tá a tẹ̀ lè pè pé báyìí lórúkọ rẹ̀ ṣe jẹ́ tí ò sí nkankan tá fẹ́ fi àdírẹ́sì rẹ̀ pé báyìí ló ṣe rí ọlọ́ni àhálíyàtà alẹ́lẹ́ ìsán ṣé ìgbà yìí ti rí kọjá lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni táàfi sọ yí pé báyìí ni ọmọ èdè ènìyàn rí báyìí ni ọjọ́ orí ọjọ́ ọmọ èdè ènìyàn báyìí ló ṣe rí ọlọ́run ní sígbà yìí ò ti rí kọjá lórí yín ni tẹ́ ẹ jẹ́ nǹkan tá a lè sọ pé báyìí lẹ ṣe rí Allahu Akbar ọba mi ọba àlekè ọlá ó ní inna khalaqna li insana min nutfati amsajin nabtali dájúdájú èmi ọlọ́run ọba ọba àlekè èmi mo dá ọmọ èdè ènìyàn ẹ́ eh? kọlákìnà lè ìnsẹ́ni mi nùtfà àwa látara èsì látara omi kan tá a lè sọ pé tẹ̀ ẹ́ sì sí lára wa tí ì bá sì pé àánú ọlọ́run ọba tó wà ń bẹ̀ látara abẹ ọlọ́run bá wá yàwòrán wa la hawla wala quwwata illa billahil aliyyil azim fatabarakallahu ahsanul khaliqin Quran chapter number twenty three verse number fourteen ìbùkún ni fún ọlọ́run ọba tó mọ nǹkan dájú lọ látara omi tí ń tira wọn lọ́pọ̀pọ̀ ibẹ̀ lágbà tá a fi wọnú ilé ayé àgbà àyè tọ́já sí wípé ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹ dákun ọ̀rọ̀ mi kẹnu pọ̀ ṣùgbọ́n sì kò sí àtìrà wa lọ́pọ̀pọ̀n ìṣòro nínú ìṣòro ni spáàmù ń bá jáde bọ̀ wá láti abẹ́ ọkùnrin wọ́n ń tira wọn àdánwò sínú àdánwò mílíọ̀nsì wa ìlà ń bọ̀ wá sábẹ́ ìyápá náà fẹ́ wá sáyé àfẹ́wáwò tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ afẹ́ wá sí ohun tí wọ́n ṣe ń bẹ̀ alẹ́ fẹ́ wá ṣe ń bẹ̀ à ń wa lọ́pọ̀pọ̀n ọ̀gọ̀rọ̀ wọn lọ́wọ́ kú sójú ọ̀nà ọlọ́run wá dáwọ̀ yọ ọ̀dà ọyọ lọ́kùnrin ó ní kí wo dára ìyá rẹ ọ̀dà ọyọ ọ̀dà ọyọ lóbìnrin ó ní kó dé ara ìyá rẹ ọ̀dà ọyọ ọ̀dà ọyọ lọ́kùnrin ó ní ara ìyá rẹ èyí mọ mi láì pe ẹnì kankan sí agbára ìyá rẹ kọ́ agbára bàbá rẹ kọ́ láti bí àìsí lọ́pọ̀lọpọ̀ lẹ́sìn tí jọ ń du pé kẹ́yìn ní òde àyè yẹn kí wọ́n lè gbé yín wá kí mú tó yá yín kẹ́ lè gùn débí báyìí ọlọ́run bọba àlekè Allah subhanahu wa ta'ala ó wá dáhùn sọ yí pé látara èsì ẹ dákun o tó bá ṣe pé ọmọ èèyàn ò ní ya aláìmoore sọlọ́run ọba rẹ̀ ọba tó dáa ṣé kò yẹ kí a tẹ̀ rórí nínú spam tó lé ní billions ọlọ́run wá ní kí wọ nìkan ìwọ nìkan omi yẹn omi yẹn tọ́já sí pé tí wọ́n bá yóò jáde ẹ lè sọ pé etí rẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ rẹ̀ apá rẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ rẹ̀ ìfun rẹ̀ rẹ̀ ọkàn rẹ̀ rẹ̀ ẹ̀mí rẹ̀ rẹ̀ la haula wala quwwata illa billahil azim ha ẹ wò ẹ wò bí tá à ń ti ń bọ̀ ìrìn àjò tọ́já sí pé wọ́n tira wọn lọ́pọ̀ pọ́n wọ́n wá sí wá pọ̀ tó yẹn ọlọ́run wá lé mi àti tá à ń lanu tá à ń jẹun lénìí tá ń lanu tá ń sọ̀rọ̀ èèyàn ọmọ ìyá mi ẹni ọkọ̀ tọlọ́hún ẹni ọfẹ́ ti tọlọ́hún ọlọ́run ní pé àwa pàṣẹ yìí pé kọ́mọ lọ rèé ṣe àyè kan lọ́dọ̀ ìyá ẹ rí bójú sí ń gorí ọjọ́ sí àwọn yí ẹ̀dá yẹn po à ń yí po títí tẹ́ pé gbogbo tásì fi ṣẹ̀dá rẹ ló ti wà látọjọ́ tó ti ń tira rẹ bọ̀ wá tọ́lọ́wọ̀n bọba àlékẹ́ ọlá ti ní kọ́ wọnú kùn rẹ lómi kẹtẹ́nìkan ọ̀dá sí tẹ́pàsì ọlọ́run náà lè débẹ̀ Allah ọba mi ọba alékeọlá ọwá ní èmi ọlọ́run ọba ọba alékeọlá ó ní inna khalaqna li insana min nutfati amsaji naftali ẹ̀tì látara omi tí ń tira wọn lọ́pọ̀ pọ̀n lára àyá látara omi tí ń tira wọn lọ́pọ̀ èyí tó wá láti bàrá àdí bàbá àti tọ́wá láti gbá àyàyá ọlọ́run bá ní pé àwa ro àlámọ̀rí yín pọ̀ bẹ́ẹ̀ fàjáàlìnà ò sẹ̀mí àbàṣìrọ ọlọ́run ní àbá fún yín létí tẹ́ẹ̀fì gbọ́ àfún yín lójú tẹ́ẹ̀fì ríran àfún yín lọ́kàn tẹ́ẹ̀fì ro gbogbo nǹkan látara nǹkan tọ́já sí pé àtẹ ìlọsọ pé bó ṣe ríre àwa wọnú ilé ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀mọ̀ pé ẹnìkan ní bẹ òun tóun fi débìí ẹ̀yin ọmọ ìyá mi ọ̀gọ̀rọ̀ wa láàmọ̀ rántí mọ̀ pẹ́nìkan ní belẹ́yìn wa tó ti wá débi tá a wà yìí púpọ̀ wa láàmọ̀ láàmọ̀ gbà pé ọba àlekè ọlá ló mọ̀ ní kápá tá a fi débì àmàdébí báyìí tán fàárí mọ̀ bá ti wá jẹ́ ẹ̀ tún wá wọ lọ́wọ́n ọba ó tún wá tì wá débí báyìí tán ọ sọ wa nínú kùn yá wa bọ́jata bí èèyàn bá mú ata tútù ẹyọ kan tó bá fi sójú lẹ́ni yóò mọ bí ó kù sí bí ẹ̀ bá mú àtàtútù ẹyẹ kan tọ́lọ̀ tó gbóná tọ́lọ̀ tó ṣe kiri tó kúnná tán dáadáa kó fi pa gbogbo abẹ́ rẹ̀ kó fi pa ibi tí ń tí ń yàgbé àtójú ara rẹ̀ níbi tí ń tí ń tọ̀ kó fi bọ́ ojú rẹ̀ kó wò sòrò tó wọ́n bá pàdé láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta inú kùn ìyá yìí láàmú wá gbé ìyá jẹ àìmọye ataléwa lórí ọlọ́run pé ó sì wá léṣe la hawla wala quwwata illa billahi aliyul azim ìyá mú àìmọye nǹkan léwa lórí ọlọ́run pé kó dà wá láàmú ọlọ́run ọba sáláàbò wa láàyè yìí ẹ̀yin ọmọ ìyá mi láti ijọ́ tí ọlọ́run ọba ọba àlekè ọlá Allah subhanahu wa ta'ala láti sọ pé ká máa bọ̀ wá ní bàrá àdí bàbá ta pàdé nídìí ìyá ọlọ́run sì parí àlàáfíà sórí wa ọlọ́run ti parí àlàáfíà sórí ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run parí ìdẹ̀ra rẹ̀ sórí wa lọ́jọ́ náà ẹ̀rí ìdí ni ẹ̀tọ́ lọ́n fi sọ́nù sọ́tìlẹ̀ ala Quran chapter number eighty seven verse number one to two ọlọ́run ní sábẹ̀sìmọ̀ rọ́bì kalẹ̀ ala alẹ́dì ìkọlákọ̀ fasáwà ẹ̀rí ó ní sàfọ̀mọ́ fún olúwa rẹ tó ga pọ̀ tó mọ́ jùlọ tí ó sẹ́lùmí àfòun alẹ́dì ìkọlákọ̀ fasáwà ismul ishara demonstrative pronoun alẹ́dì ìkọlákọ̀ fasáwà ẹni tó ṣe pé ó dá ìdádọ́gba ó fi ọwọ́ síbi tó yẹ kọ́wọ́ wà ó fetí síbi tó yẹ kí tí ó wà ẹ̀yin ọmọ ìyá mi ó gbé ẹnu síbi tó yẹ kó gbé ẹnu sí bàbá rẹ̀ nìkan ti ń kọjá lọ lójú títì tọ́lọ́n bá lọ gbé ẹnu rẹ̀ sọ́gọ gbogbo alámọ̀ fi ń ṣèrànwò ọlọ́run sọ wá ń bẹ̀ bàbá rẹ̀ nìkan tó yẹ pé mi tó yẹ kójú ó dúró sí ẹ̀yin ọmọ ìyá mi etí rẹ̀ lọ́lọ́ rẹ̀ dúró bẹ́ẹ̀ gbogbo alámọ̀ fi ń ṣèrànwò lámọ̀ pé ah eléyìí tún lágbára o eléyìí tún ga o la hawla wala quwwata illa billahi al-aliyyil ọlọ́run ọba yẹn ó ní alẹ́ ní kọlákọfàṣà wà ń da ọtọ́ dọ́gba ń da ọtọ́ pé ṣùgbọ́n gbà tọ́mọ ẹdẹ ènìyàn délé ayé ọyìn ọlọ́run míì ọyìn alágbára míì ọyìn alátìlẹyìn míì èyàn ẹgbẹ́ rẹ̀ lọ́yìn lólùdarí rẹ̀ èyàn ọmọ ìyá mi la hawla wala quwwata ìfẹ́ ẹnúlùkù tí ọmọ ẹdẹ ènìyàn ń tẹ̀lé tó bá ní pé kìíní yọ ọlọ́wọ́n ọba ò torí ẹ̀ dá wa ìṣesí yọ ọlọ́wọ́n ọba ọ̀fẹ́ fún wa èyí ni ó múra kankan sí ntọ́lọ́run torí ẹ̀ dá wa ntọ́lọ́run ọba fẹ́ fún wa ẹni ó mú ọ wá látara ìsí tó wá mú ọ wá sípò bíbẹ Allah ó sì ọlọ́kùnrin ó sì ọlọ́bìnrin ọlẹ́wà etí rẹ̀ dúró síbi tó dúró sí tó yẹ kó dúró sí ẹsẹ̀ rẹ̀ wà níbi tó yẹ kó wà ọwọ́ rẹ̀ wà níbi tó yẹ kó wà alladhi khalaqa fasawwa ọba tó dá ẹ̀dá tó dá dọ́gba ó ṣe bẹ́ẹ̀ láwùjọ èèyàn ó ṣe bẹ́ẹ̀ láwùjọ àwọn màláyíkà ó dá wọn dọ́gba àwùjọ àwọn ẹranko ó dá wọn dọ́gba tàwọn ẹja inú omi ó dá wọn dọ́gba tọ̀sẹ̀ tòru ó dá wọn dọ́gba ó fu kálukú sáyé rẹ̀ allazi khalaqahu fasawwa la hawla wala quwwata illa billahi aliyil azim ṣùgbọ́n mo ẹ̀dẹ́ ènìyàn ó gbàgbé pé nínú ilé ayé tó ń wọ̀ yìí ọlọ́run ti pín àlàáfíà sóhun lórí òun ló sì ní gbogbo tóun ọba lò kò sí ẹlòmíì tó lè fún un kò sẹ́lòmíì tó lè gbà lọ́wọ́ òun àfi tọ́lọ́mbà gbà kú ẹ jẹ́ kí n mú ẹ̀kọ́ kan jáde fún wa lára ànẹ́bì wa kan ànẹ́bì Isa Jesus Christ alayhi salatu wa salam ọ̀rọ̀ yìí wà nínú sọ́ọ̀tù Maryam nínú Quran chapter number 19 sọ́ọ̀tù Maryam wà áyà 33 rẹ̀ ẹ̀dàkùnrin lọ wọ áyà yìí ànẹ́bì wa Isa ó hàn sọ ọ̀rọ̀ ọlọ́run ní sọ ọ̀rọ̀ yìí pé wàsálámù aláyà yaoma ulitu wa yaoma amutu wa yaoma ubi asuhaya ẹdiri aláàfin ọlọ́run ọba kọmọ bẹ lórí mi lọ́jọ́ tí wọ́n bí mi wa yaoma amutu àtọjọ́ tí màá kú wa yaoma ubi asuhaya àtọjọ́ tí wọ́n gbé mi dìde padà ìyẹn níjọ́ gbé dàkíyàmà inna lillahi wa inna kìí ṣe yísà nìkan lọ́sọ́ tẹ bá lò fásitì nọmba fifteen lókè lọ́hùn inú sọ́ọ̀tù mọ́ríàmù kan náà ẹ rí i pé ọlọ́run ọba sọ pé rẹ̀ yáháyá ọmọ zakariya aláfíà ọlọ́run ọba kọ́ ọmọ ọba lọ́jọ́ tí wọ́n bí ọ tó túmọ̀ sí pé gbogbo ẹni tí wọ́n bí làláfíà ọlọ́run ọba ń bẹ lórí ẹ ọwọ́ àdílé ayé tán ọlọ́wà nǹkan míì ṣe lẹ́yìn kó sin lọ́hùn òdílé ayé tán ọlọ́fin nǹkan míì jọ lọ́hùn òun fi sí ayé rẹ tó jẹ́ sí pé ohun tọ́lọ́run ní kọ wá ń bí ó padà gbé jáde kò nínú ilé ayé yìí èyàn mọ̀ ìyá mi bọ́ọ̀ lè ṣe wọnú ilé ayé bọ́ọ̀ ló fẹ́ jáde ó ilé ayé ní pẹ̀lú àlàáfíà Allah akbar súnmọ̀sẹ̀ bí ilẹ̀ yansara ọlọ́wọ́n ọba se wíwá rẹ̀ nírọ̀rùn níbi kékeré yẹn eré rẹ̀ jáde ń bẹ̀ rẹ̀ jáde ń àláfíà ọlọ́run ọba ló ń lò lórí ilẹ̀ ìdùnnú ọlọ́run ọba àlékè ọlá fi mú jíjẹ wá ó tún wá pèsè jíjẹ rẹ mímu rẹ sígbà yàyà rẹ oúnjẹ tọ̀sí oúnjẹ tòrú ń bẹ̀ èèyàn ọmọ ìyá mi kò sí pọ̀ ń pààrọ̀ oúnjẹ ó sì bẹ́ẹ̀ títí di àsìkò kan ọ̀dẹ̀ tó lè jẹ lọ́tún tó lè jẹ lọ́sì àkókòrò lásán ló ń gbé káàkiri ọba dẹnìkan tó ní eyín lórí òrìjì tó ń ru káàkiri tẹ́lẹ̀ eyín ọ̀tún eyín òsì ayọ̀ tiwájú ti kọ̀rọ̀ ẹ̀kẹ́ nítorí pé kò lè bá a ṣe kíni kò lè bá a mọ rírì pé àwọn ọlọ́run bá la ń bẹ́ndì gbogbo nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àrùn áhù stagna oríra rẹ̀ pọ̀ ọlọ́run bọ́ba àlékè ọlá ọwá níbi gbogbo àwọn kíní bá ṣe wá fún yín tó bá ṣe mójútó yín tó bá ṣe ń jẹ́ ẹ̀dàgbà sí bá ṣe ń fún yín látẹ́gùn wá lò bá ṣe ń fún yín lóru wa tẹ́ ń fi rú oorun sùn ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run ọba ọba àlékè ọlálẹ̀ tó wá ṣàìmọ̀ oore ìwọ́tọ̀ wọlé ayé pẹ̀lú dáadáa sọ́wádàkọ jáde kò nínú ayé pẹ̀lú aburú sọ́dà kọ́ jáde kò nínú ilé ayé tó wá pẹ̀lú pé kọ́ ọlọ́rọ̀ ó ṣerú ibú gbére níwájú ọlọ́run ọlọ́run sọ wa mẹ́ẹ̀ náà bọ́lọ́wọ́n bọba àlékè ọlá mo sì ṣe dáadáa fún ọ tó ìjọ dá kọ́ ọ wá jáde kò láyé kọ́ ọ lọ rèé ṣeré ibú gbére láàyè kan tí ò sí ìyá láàyè kan tí ò sí bàbá kò sẹ́ni tí ó dá sí ọ ìwọ nìkan náà lọ́mọ ọbẹ̀ pẹ̀lú ìṣòro rẹ̀ jóbójúmọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin olùgbọ́ mi ẹ dákun ẹ jẹ́ á fura síhun tí kálukú wá ń ṣe nínú ilé ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí nítorí pé tí a bá wo ìṣesí ọlọ́run ọba ní àárín àwùjọ wa kì í máa ṣe é gbogbo ohun tá à ń sọ fún wa yìí gbogbo ẹ̀ pátápátá òun ni ó wá ṣẹ tá bá ti lo gbèdéke àkókò tá a lò tán sìn gbogbo ohun tá à ń sọ fún wa yìí ni ó wá ṣẹ tí ó sì sí ẹ̀dá kan tí ó mórí bọ́ kúrò níbi pé kí àwọn kíní kan ṣe kíní o kí wọ́n ṣẹ tàbí wípé kí wọ́n mọ̀ ṣẹ ọba mi ọba àlékè Allah subhanahu wa ta'ala ó wà ń sọ lọ fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé ọjọ́ tí wọ́n ti bí wa làlàáfíà ti ń bẹ lórí wa kìí ṣe ànábì Ìsá nìkan kìí ṣe ànábì wa alayhi salatu wassalam tí a mọ̀ sí Yahya nìkan bí kò ṣe yí gbogbo ẹni tá a bí sáyé lọ́lọ́run pín àlàáfíà mọ́ ẹ wo tọmọ bá wá dé yọmọ gbèrú sí i ọmọdé ó dé láti wá dúpẹ́ fọlọ́run àwọn òbí wọn yí àlámọ̀rí rẹ̀ po inú sọ́ọ̀tù rúùmù Quran chapter number thirty verse number thirty thirty one to thirty two wọ́n yí ipò sẹ́sì tó bá lọ́wọ́ wọn nítorí pé àwọn náà sọnù síwájú wọ́n dé wọ́n sọ ọmọ wọn náà nù sínú àánú wọ́n ní táwọn bá lọ́wọ́ àwọn bàbá wọn nìyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ èyí tí ọlọ́run bàbá àlékè ọlá ń fẹ́ fún wa òun náà ní wípé àlàáfíà tá a bá wọlé ayé òun náà ní ká bá jáde kó nu ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn gbé àlàáfíà wọlé ayé tí sí Islam ẹ̀sìn Ọlọ́run ọba ó sì jáde kúrò láyé láyé lálàáfíà ẹ ti rí ni mo fi ní báwo la ṣe wọlé ayé báwo la ṣe jáde ń tọ́ dájú ní pé bó o ṣe wọlé ayé pẹ̀lú salam salam kó o tún jáde pẹ̀lú salam salam kó o jáde pẹ̀lú Islam ọwọ́ pẹ̀lú Islam kó o jáde pẹ̀lú Islam mo fọlọ́run ọba mi ṣẹ̀rí wallahi mo tún fọlọ́run ṣẹ̀rí gbogbo èèyàn tọ́lọ́run dá sáyé pátá ìsìláàmù ló fi wọlé ayé ìbáṣọ òyìnbó ìbáṣọ aláwọ̀ dúdú ìbáṣọ ọkùnrin ìbáṣọ obìnrin ẹlọ ohun tí mo sọ ẹlọ sọ́tù rúùmù Quran chapter number thirty ẹlọ verse number thirty thirty one to thirty two ọlọ́run ní gbogbo èèyàn tí mo dá pátá orí ìsìláàmù ni mo dá wọn lé lórí àwọn ọ̀yá wọn àwọn òbí tí wọ́n ń bí wọn gẹ́gẹ́ bí àdéṣọ sálàmù náà ti sọ fún nínú hadisi wọn àwọn wọn ṣẹ̀ṣẹ̀ ń sọ wọn di jù wọ́n ṣẹ̀ ń sọ wọ́n di christian wọ́n ṣẹ̀ ń sọ wọ́n di eléégún wọ́n sọ wọ́n di abọ̀ṣà wọ́n bọ́ sọ wọ́n di abọ́gi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tí wọ́n bá lọ́wọ́ àwọn òbí wọn ni ohun tí wọ́n ń ṣe dípò pé kí wọ́n ṣe ohun tí ọlọ́run bọba àlékè ọlá torí ẹ̀ ṣe kí ni tó torí ẹ̀ dá wọn. la hawla wala quwwata illa billahi alil azim wàláyà àdúgbò fọlọ́run ìdí rẹ̀ tó jẹ́ sí pé àlàáfíà tí àwọn ànábì ọlọ́run ọba fi wọlé ayé àlàáfíà ọlọ́run ọba yẹn náà lọ ni wọ́n fi jáde àwa náà lè ní àlàáfíà yẹn náà ló yẹ ká fi jáde kó láyé kò yẹ ká wá nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ọba àlekè ọlá ẹ̀yin ọmọ ìyá mi báwa sì jáde kó láyé yìí kò sẹ́ni tó mọ̀ o ìkìlọ̀ làwa ń ṣe yìí ohun tí kálukọ́ wa bá pàdé nínú sẹ̀mí ilé ayé ó ti wà kíníkẹ̀sì ni ká lọ rèé dì mú inú ilé ayé inú ẹni tó wọlé ayé wá àárọ̀ ọmọ tí ó wà àlìjẹ́nà tí ì sọmọ àlìjẹ́nà inú ẹni tó wọlé ayé wá àárẹ̀ ẹni tí ó wọ̀ náà tí ì sọmọ náà ìran méjì tó wọlé ayé wá náà nìyẹn ọmọ náà ọmọ àlìjẹ́nà abẹ́ọ́lọ́wọ́n ọba àtẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wá mọ̀ sí wa lọ́mọ náà o sí wa lọ́mọ àlìjẹ́nà o já sórí rí ayé àtàkìyàmà látara títẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́mọ̀ ìyá mi ẹ̀ máa bá mi ká lọ ṣẹ́wáàrí gbogbo ìgbésẹ̀ wa ńlọlọ́wọ̀n bọba àlekè ọlá ńlọba àmójútó àkọ́kọ́ ta kọ́kọ́ nídì gbàràtà délé ayé a fail àwọn kankan kí làwọn kẹyẹn wọ́n ní pé ìmọ̀ tí yẹn fi mọ àmọ̀dájú inú ìlú titun tó ṣẹ̀ṣẹ̀ wọ tó yàtọ̀ sínú ikùn ìyá tó wà tẹ́lẹ̀ tó yàtọ̀ síbi ipò àìsí tó wà tẹ́lẹ̀ àmọ̀dájú yẹn a fail nípa pé ká ní knowledge nípa kinní yẹn tó sì já sí wípé òun ló lè jẹ́ ló lè help wa láti fi mọ ohun tí ó ṣe pàtàkì jù nínú sẹ̀mí ilé ayé ààrẹ lòmíì nínú wa tó yẹ pé ńgbà tí ọlọ́kọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ ẹni tó ti kọ ẹni tí ẹ̀rọ ń bẹ pẹ̀lú òun náà ni ẹni tó ní dọ̀tí ọpọlọ tó ní dọ̀tí ọkàn náà ọ̀dọ̀ ẹ̀ lòun náà ti kọ so wọ́n dẹ̀ ní ẹni tí ó bá kẹ́ni lẹ́kọ̀ọ́ òun náà lè yẹn mọ́ ń jọ ẹgẹ́t so ilé ìsì àkóbá ńlá fẹ́lòmíì tó fi sìn nínú sẹ̀mí ilé ayé tẹ́kùn tó yẹ kó mójútó orí mójútó ẹnìkan kọ́ ẹlòmíì lọ bẹ́ẹ̀ ọ jáde kò tẹ́ ìwúlẹ̀ kẹ́kọ̀ọ́ tó yẹ kọ́kọ́ ọ̀tọ̀ níbi tí ń larí ẹ̀ mọ́ afẹ́ dàì afẹ́ dàì afẹ́ dàì ó sì dàá tán ọ wá jáde kúrò nílé ayé láì ní àlàáfíà láì gbé islam pàdé ọlọ́run ọba ọba àlekè ọlá ṣẹwárí àwa gbé islam pàdé ọlọ́run a gbé islam pàdé ọlọ́run ọba ẹrù rẹ orí ara rẹ náà níbẹ̀ ìyẹn jẹ́ kó rinlẹ̀ yí pé ẹrù èmi àtẹnìkọ̀ọ̀kan wa orí ara wa náà níbẹ̀ kò dẹ̀ sí ẹnìkan láyé yìí tọ́mọ̀ bẹ́ẹ̀ nìkan ó sì jáde kó láyé oh my god kò sí ẹnìkan nílé ayé tá a wà yìí tọ́mọ̀ bẹ́ẹ̀ ni kí ó ṣe jáde kò láyé ẹni tí ń gbé eégún lẹ́ni ọlọ́run ọba ọba mi ọba àlékè ọlá ó lè ní kó jáde kò láyé pẹ̀lú àlàáfíà lẹ́ni tí ó gbà pé kò sẹ́lòmíì mọ́ àyàfọ́ ọlọ́run ọba tó dáhùn tí ó jù pàjù sẹ́lẹ̀ fọlọ́run ti sí Islam ẹni tí ń ṣe pásítọ̀ tí ń ṣe mírèkù káàkiri lẹ́ni tí ń pe mẹ́ta lọ́kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlá apọ́lọ́run ló níná lẹ́jì gbogbo ẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀ lè mọ̀ wà máa tẹ́dìrì náfṣù máa sa àtẹ́kṣì bùgádàn kò sẹ́mi kan tó fẹ́ mọ ohun tí ó tọ̀ láṣẹ èmi lè sọ pé mo fẹ́ se báyìí ń sìn kí lè ó tó sú mo lè ní plan pé máa dé bí máa tún lọ bí máa tún sẹ́rí sí bí kò sí ẹ̀mí kan nínú sọ́tù Lukman Quran thirty one verse number thirty four ọlọ́run ọba ní pé wà máa tẹ́dìrì nafsun máa sa àtẹ́kìsìbò gàdà kò sí ẹ̀mí kan tó mọ ohun tí ó fọ̀ láṣẹ sẹ́ni tí ó mọ ẹni tí ó fọ̀ láṣẹ òun ni ó mọ bóun ó ṣe jáde kó láyé wọ́n tó jẹ́ mùsùlùmí lẹ́ni àbẹ̀wò ọlọ́run ọba wọ́n pọ̀ wá sí kèfèrí bẹ́ẹ̀ ìgbésí ayé wa o ò tí ì mọ ohun tí ó padà wá gbẹ̀yìn gbèsè ayé rẹ̀ ṣùgbọ́n ohun tó dá sí wa lójú ni pé ká jáde kó láyé ní mùsùlùmí lẹ́ni tó ju pájú sẹ́lẹ̀ fọlọ́run ọba òun ló lóore jù fún ẹni tó ṣe kíni tó fẹ́ nísìnyí ayátàkìyàmà náà ṣùgbọ́n wọ́n wàá jáde bẹ́ẹ̀ èmi ò jáde bẹ́ẹ̀ Allahu ta'ala alam akẹ̀bẹ́ ọlọ́run ọba àlékè ọlá mọ́jà wọ́n parí ẹ̀ sínú kẹfìrí ọlọ́run ọba já parí ẹ̀ sínú la ilaha illallah wa muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wa ma tadiri nafsu ma taksibu ma da taksibu gadan kò sẹ́ni tó mọ̀ tí ó ṣe lọ́la ẹ̀dìrí tó túmọ̀ sí pé bó ṣe wọlé ayé yẹn kò sí nǹkan kan tó lè dá yẹn jú mbẹ́ kò sí nǹkan kan tó láṣẹ lórí ẹ̀ kò sí nǹkan kan tó lè reduce kò sí nǹkan kan tó lè increase gbogbo èyí tí ń bọ kí tọ́nkẹ́ ń sáré àdánù káàkiri yẹn ọkẹ̀ parẹ́ bóun sí ń lọ tọ́ ń bọ̀ tọ́ ń lọ tọ́ ń bọ̀ tọ́ ń lọ tọ́ ń bọ̀ tọ́ ń lọ ẹ̀mí rẹ̀ ọkẹ̀ dúró lójijì bọ́ọ̀ bá ti fi rẹ̀ lọ́kàn balẹ̀ báyé ṣe rínú bọ́ọ̀ ló ṣe wọlé ayé ọwọlé ayé níhòhò ọwọlé ayé lẹ́ni tó yẹ pé kò mú nǹkan kan wá ó sì jáde kó ń bẹ̀ lẹ́ni tí ò ní mú nǹkan kan kó ń bẹ̀ jáde kó ń bẹ̀ níhòhò náà ni aṣọ ni wọ́n fi bò wá tí ò sí ṣòkòtò ń bẹ̀ kò sí pátá ń ìyẹn wuyi aṣọ táwọ̀ á tún wọ àwọ̀tẹ́lẹ̀ ìyẹn ọmọ ìyá mi wọ́n wàá sọ wa aṣọ tí wọ́n fi sin wa wọ́n tún fi sin wa ọwọ́n jù ní one thousand five hundred aṣọ one thousand five hundred gbogbo àwọn ẹsẹ̀ ń fa sọ mẹ́ka rẹ̀ yìí nǹkan nǹkan kò ní í ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba hẹ́n sẹ̀rí àti sọ aṣọ tó wọ́n bọ̀lọ̀ fọ́kùnrin ọtí sọ aṣọ tó wọ́n bọ̀lọ̀ fóbìnrin tó wọ́n bá faṣọ yẹn yìí làbáàdà ṣùgbọ́n kò síbi tẹ́sìn ti sọ yí pé dandan aṣọ ara mi rẹ̀ ẹ fi bò ó àwọn aláṣẹ̀gbé yẹn wá nílẹ̀ Yorùbá wá ń bí aṣọ òsìnkú ní aṣọ òsìnkú a àwa jáde kó mẹ́ wọ́ọ́rọ́wọ́ sámọ́sì ní ìlú lẹ́gbẹ̀ẹ́ àti pò rẹ bó ṣe kí tó bó ṣe fẹ́mọ́sì tó <laughs> bó ṣe lágbára tó wọ́n wá kú mẹ́ ayé ọ̀tẹ́ ní mọ̀ pé èèyàn kú ò la hawla wala quwwata illa billahi ẹ ọmọ ìyá mi bó ìpé njọ́ tó dé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ péréte èèyàn lọ́mọ̀ kó dáyé njọ́ tó kó mbẹ̀ náà péréte èèyàn náà ni ó mọ̀ ẹ̀tún àrè èèyàn tọ́ ẹ̀tún àtò nǹkan kó kó dáyé kí gbogbo ayé ọmọ kó dé kó kó dáyé káyé ọmọ kó kú ò ẹ̀yàn ọmọ ìyá mi kò ní nǹkan kan ṣe nú sẹ̀mí ayé rẹ bí ohun tó délé ayé ṣe àti bó ṣe jáde kó láyé ṣé o pẹ̀lú Islam ni àbọ̀ jáde pẹ̀lú kèfèrí wà máa tẹ́dìrì iná kò sí ẹ̀mí kan tọ́mọ̀ máa dà tẹ́kisì bùgádà ohun tí ó fọ̀lá sí kò sí ẹ̀mí kan tọ́mọ̀ ọlọ́run bá ní pé wà máa tẹ́dìrì iná sùn bí ayé àrídì ń tamúùtù kò wá sẹ́mì kan tọ́mọ̀ bí tó wọ́n kú sí awálé ayé àmọ́bi tí wọ́n bí wá sí àmọ́bi tá a bá wọlé ayé lẹ́yìn ikùn yá wa wọ́n bẹ́lòmíì sínú ìlú wa ń lẹ́yìn ikùn yá wa wọ́n bẹ́lò míì sórílẹ̀-èdè míì wọ́n bẹ́lò míì sílùú míì ìgbàtí ó dàgbà mí bẹ̀ mọ́ ọ̀tọ̀ níbi tí gbé lo ìsẹ̀mí rẹ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi gbogbo ọ̀nà pátá tá a gbáwọ tá a bá wọlé ayé kò sẹ́nìkan tó dá sí lójú ọ̀nà tí ó gbà jáde kó mẹ́ báyìí ò ká sọ tó báyìí ò ká sọ́ra tó ẹlẹ́gbẹ́ ẹ̀ ọlọ́mọdé ń kú sóní onílù yẹn dàgbà jẹ́ kí wọ́n kú lọ lé níbo ọlọ́run sọ pé ń bo wọ́n forí ẹ̀ gbá apẹ̀rẹ̀ mútò wálé ni omi ìbẹ̀ tọ́nà ọ̀tẹ̀ pé ń bo a níbi tó gbà wọlé ayé yẹn sẹ́ ọ̀tọ̀ níbi tó gbà jáde ọwá ń pípé orí ń bẹ́ńbẹ́ ẹsẹ̀ ń bẹ́ńbẹ́ ọwọ́ ń bẹ́ńbẹ́ etí ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n jáde kò láyé wọn ọ̀tẹ̀ ní rérú rẹ ọ̀tẹ̀ ní lójú erì ta ní bẹ́ńbẹ́ ẹni tọ́mọ bó ṣe wọlé ayé yẹn òun lọ́mọ bó ṣe jáde kò mẹ́ èmi mọ́ wà wọn tó mọ́ ní wọ́n mọ́ ń sàsá wọn ní gbogbo aburú fi ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀dàkùn ẹnì kí wọ́n sọ aburú tó tó kéèyàn ó jóná kámọ́rí eru rẹ̀ ẹnìkan sọ ẹnìkan sọ aburú kọ́ pé ẹni tó wà láàyè bọ́yá ògiri àlàpálé ìlówó iná sẹ́ nínú ilé kò ráyè jáde gbogbo ẹnu ọ̀nà ló ti dí ẹmọ ìyá mi a sì wá àṣírérú rẹ̀ kò sí nǹkankan tó hàn láàrin tá a lè ti fi identify ìpè lágbájá rè gbogbo ẹ̀ ló ti dérú aburú wo ló tó èèyàn nínú nǹkan báyìí ọmọ èdè ènìyàn síbẹ̀síbẹ̀ ọlọ́run lọ́nà tí mo fẹ́ kó gbà tí mo fẹ́ kó gbà kó fi jáde kó láyé nìyẹn kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan ọlọ́run bá pọ̀ ọjọ́ àfà kọ̀ọ̀kan ọkọ̀ ojúlówó kọ̀ọ̀kan ọkọ̀ ojúlókìkí ọ̀nà tó bá ti wọ ọlọ́run ọba ọba àlekè ọlá ní òní kó gbà jáde kó láyé obìnrin tó sì bí ọ rèé lọ́jọ́ tí wọ́n bí ọ wọ́n ń gbé ọ gẹ̀gẹ̀ ní ọlọ́wọ́n a ní okú síbi tẹ́nì kẹ́kẹ́ ọ̀tẹ́ ní rókù rẹ̀ àìmọye tó kú tó pé ọkà kú síbò míì ẹnu wọ́n kẹ́ sọ pé à ń wá ní ó ti dè pẹ́ẹ̀lẹ̀ la hawla wala quwwata illa bi ardi tani tani tani tani pẹ́ pọ̀ ó orí ojú ẹ̀ ṣáà ọlọ́run ọba àlékẹ́ ọlá ń kẹ́ ọlọ́run ní kò lè mọ ibi tó wọ́n parí ẹ̀ sí débi tí ó sọ fún mi tó parí tiẹ̀ sí inna Allaha alimun khabir alámọ̀tí ń lọ lọ́run ọba lórí gbogbo ohun tá à ń ṣe yóò sì fún wa nírò nípa àṣẹ̀mí ayé wa Allah akbar ẹ̀yin ọmọ ìyá mi ọjẹ́ rárá súré mọ́ níwọ̀n nítorí pé ohun tí ó ṣẹlẹ̀ sí ọ wàhálà tí èèyàn bá gbọ́ sọ́tù Quran 31 verse number four ye iko wa ma tadri nafsu ma sa taksibu gadan o mọ ohun tí ọ̀la ọ̀sọ̀ fún ọ o sì mọ ohun tó fọ̀la sí ọ mọ bọ́lá ó sì padà dì láyé rẹ̀ ó ń sunkún lẹ́ni ni ọlọ́run lè pa ló lè ní ọ̀rẹ́ rìn padà lọ́la ìbànújẹ́ ń jẹ́ tí ẹ lé ní ọlọ́run lè ní dùn ní ọ̀padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ ọlọ́run ní pé gbogbo àwọn ọmọ rẹ wọ́n yà wọ́n léèyàn lọ́la ṣùgbọ́n nítorí tó rí o ti wá sáré bàjẹ́ lẹ́nìí o ti wá fi ba ọ̀la jẹ́ ọlọ́run ti wá ní pé kọ́la yẹn kó ti bàjẹ́ síwájú kọ́la o tó dé la hawla wala quwwata illa billah aliyul azim ọ̀la ò ti jẹ́ kó bàjẹ́ kó tó di pọ́lá dé ohun tó yẹ kó o ṣe o ò ṣe yẹn mọ́ ohun tó lẹ́tọ́ sí ló wà ń fi sẹ̀mí ilé ayé rẹ ló wà ń fi ṣe tọ ọlọ́run bọba àlekẹ́ ọlẹ́jìjẹ́ kọ mọ̀ yí pé ohun tó fọ̀lá ṣe tẹ́lẹ̀ kúkú hàn sí ẹ bí ń ṣe dì ní sì sẹ́ni tó mọ̀ wallahi ṣùgbọ́n ẹ̀sọ́ bá mi ọba àlékè ọlá bí wo ṣe dì lọ́la kò mọ̀ ṣùgbọ́n ẹ̀sọ́ bá mi ọba àlékè ọlá kí lè rí tọ́ ń sáká ọ wá sáré ọ sáré o ti wá sáré o ti fi bọ ọ̀làjẹ́ ọ̀làgẹ́hàn wá nítumọ̀ mọ́ àwọn ọmọ rẹ wọ́n kọ̀ wọn ò dìde láì mọ̀ kúwọ̀ gan ló ti sáré burúkú ló ti fi bà tiwọn jẹ́ ọ̀rẹ́ wá dà gẹ́gẹ́ bí ọmọ tí ò gbádùn tẹ́ pé nú ló rún wọ́n wà náà ń fi oògùn ẹ̀tẹ̀ àti oògùn làpálàpá ẹ̀ lọ́n kó fún mọ́ ẹ bá tún ba nǹkan mí jẹ́ lára ẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi tá a bá gbọ́ sọ́tù lùpọ̀n kúrán thirty one verse number thirty four iye ipe kò sí ẹ̀mí kan tó mọ ohun tóun ó ṣe lọ́la kò dẹ̀ sí ẹ̀mí kan tó mọlẹ̀ tóun ó kú sí wàláhì tó kí ayé ọ̀rọ̀ fún wa ó tó kọ́kàn rí ọba lẹ̀ pé àà ah, ah, àti ọlọ́run ọba mi ọba àlékè ọlá ọba tó já sí pé tí pín mi bá ti kàn mí wàláhì yóò fi lé mi lọ́wọ́ ni ìpínrẹ̀ ò tí kí ọ́ nì kò wá sí eré tó ń fẹ́ sá tí pínrẹ̀ ó fi kì í kò tí ìṣeré ọ̀hún ó di dédé gbèdéke ìgbà tọ́lọ́run bá ti ní ìpínyẹn yóò kì í ẹjá lọ́wọ́ ní sọ́tù jean Quran chapter number seventy two ní sọ́tù jean aya twenty eight tó parí rẹ̀ ọwọ́ aya yẹn wọ́ọ̀dù mẹ́rin kan wà lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ ni wà á sọ̀kú làṣẹ ń àdàdà gbogbo nǹkan pátá láti fi gbèdéke òkà sí òǹkà àjọ tá wọlé ayé òǹkà àjọ tá jáde kú mẹ́ àláfíà ara rẹ ọjọ́ tí ó lò mẹ́ o lè mọ ọbẹ̀ tó jásí pé òǹkà àláfíà ti tán ọkẹ̀ mọ ọbẹ̀ náà ni ọ́bì tó wà náà lọ́mọ yàgbẹ́ sí ibẹ̀ lọ́mọ tọ̀ sí gbogbo nǹkan lọ́mọ ṣe níbàjẹ́ bẹ̀ tán ẹ̀yin ọmọ ìyá mi wàláì tí ó sì ní sí ẹnìkan nínú ẹ̀dá kan tó lè yí kíní yẹn po fún yín ẹgbọ́n nǹkan tó sọ wà á sọ kúlà ṣe in adàdà sọ́tù jim Quran chapter number seventy two ayah twenty eight ìparí ọwọ́ ayà yìí gẹ́gẹ́ ọlọ́run wà á sọ kúlà ṣe ìní àdàdàn gbogbo nǹkan láti fòǹkà sí etí rẹ ó lè mọ ọbẹ̀ létí rẹ tí ó ń ka àgbọ́nà rẹ bá ti tán etí rẹ ọkọ̀ ẹ̀ mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní gbọ́ kankan mọ́ àìmọye ẹni tí ń gbọ́ tí ò gbọ́mọ látara àárẹ̀ kan tó gbara rẹ̀ kọjá èyí nù kẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi àìmọye ẹni tí ń ríran tẹ́lẹ̀ ǹgbà tí ó ń kà ríran tán ẹ̀yin ọmọ ìyá mi talent tó fẹ́ fi sí padà ọlọ́run lọ́kẹ̀ mọ bẹ ni ojú yẹn ẹ̀mí rẹ̀ ò tí ì lọ nǹka tí ò tí ì pé ṣùgbọ́n ojú rẹ̀ yóò lọ ṣáájú rẹ̀ àìmọye tó lọ́pọlọ tẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́ nǹka pípọ́pọ́ ló ṣiṣẹ́ ó ti jáde kó mẹ́ẹ̀ ìsìn bẹ ẹ̀mí rẹ̀ sì ń bẹ lórí rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi àìmọye ẹni tó ní ọwọ́ tí sì ń ṣiṣẹ́ látara ìsàn tó kọjá lára rẹ̀ ọlọ́run ọba ní pé ó ń kà láàfin ọwọ́ la hawla wala quwwata illa billahi aliyul azim tẹsẹ̀ lẹ́lòmíì ọlọ́run gba ẹsẹ̀ kó lára rẹ̀ lẹ́yìn tí tí ń jìjà gbogbo rẹ̀ ọ̀nà tí ó lọ tí ó bọ̀ tí ó fò sókè tí ó fò sódò ọlọ́run sì gba gbogbo ẹ̀ kó lára rẹ̀ ẹ ọlọ́run ni wàá sọ kúlà ṣe ń adàdà àti fòǹkà sórí gbogbo nǹkan bẹ́ẹ̀ lásìkí owó àsìkí ọmọ àsìkí ipò ọlọ́run ti fòǹkà sí fún ọ àsìkò tí ó kẹ̀dé ni ètí tó tó bá ti tásìkò yẹn wàláhì ọmọ sẹ́ni ẹnì kí o sì ní pé kọ́ bọ́ sẹ́ bí ọ̀bọ wá ti tásìkò yẹn kò sẹ́nìkan tó fẹ́ pé kó tó fún un báyìí kọ sáré tó báyìí kọ sáré tó nínú sẹ̀mí ilé ayé ló fi dàbí pé àwọn ọmọ èdè ènìyàn já lọ sí wọ̀ọ́ bá a ṣe wọlé ayé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe jáde wàláhì ìsinmi wájú ni ẹ́ wọ́n tọ̀ ọmọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọlọ́la wọ́n sọ pé báyìí ni ó ṣẹlẹ̀ sẹ́nìkan wọ́n tọ̀ ọmọ bí nísìn láàrin bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn láti yí ojú gbogbo nǹkan kó ń alámọ̀tẹ́lẹ̀ mi ọlọ́run ọba lórí gbogbo ohun tẹ́ ń ṣe níṣẹ́ nù sẹ́mi ilé ayé wà ń dáwó mafáti olùgẹ́yì láyà lámùhà ìlàhù inú sọ́tí àná Quran chapter number six verse number fifty nine ọlọ́run ọba ní pé wà ń dáwó mafáti olùgẹ́yì gbogbo ohun tó pamọ́ pátá ọ̀dọ̀ èmi ọlọ́run ọba níbẹ̀ Allah sọ́wọ́ tán o ẹni ó ti rora rẹ̀ pin pé kò ní da fóun òun ló wá dẹni tó jásí pé yóò jẹun ẹ̀mẹ́ta yóò jẹ tẹ̀mẹ́rin yóò jẹ tẹ̀márùn yóò gun mú tó yóò gbogbo ohun tó fẹ́ ilé tó da ní ó obìnrin tó wu ní ọ̀fẹ́ ha ọlọ́run bá mọ̀ dá pọ̀ o wàláyé ọlọ́run bá dẹ̀yìn ọmọ ìyá mi èmi àti ilẹ̀ jẹ́ gbìyànjú ká mọ ohun tí wọ́n ń pè ní Allah ẹjẹ́ gbìyànjú ká lọ mọ ohun tí wọ́n ń pè ní Islam wàláyé ọ̀dà imọ̀ Islam ní mọ́ jẹ́ kíyẹn nísìmí láyé tó bá lọ sẹ̀sìn mi yàtọ̀ sí islam náà o ti kọ́kọ́ gba ohun tí ò ní jẹ́ onísinmi tó ò ní fi jáde ní jáde rẹ̀ kó nù ilé ayé yìí o ti kọ́kọ́ gba àsáyé rẹ̀ torí pé ò ní sẹ̀sìn mi jojoojúmọ́ lọ́mọ ríra rẹ sẹ́ni tó ní ìṣòro tí ò ní tán torí kọ́ lọ sẹ̀sìn mi yẹn gangan ìṣòro tí ò ní tán lọ lọ fọ́rùn rẹ bọ̀ kọ́ ọmọ pé nǹkan mi ìdípò ọlọ́run ọba ìṣòro tí ò ní tán lọ kọrùn ara rẹ bọ̀ ẹ̀yàn ìyá mi ọlọ́run bọ́bá àlékè ọlọ́run wà ìdá ọmọ fàtí olùgbé ìbílá yà lámùhá ìlàhù kò sẹ́lòmíì tó wá mọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọ àyàfò ń ná ẹ dákun sẹ́hun tó ọmọ pilẹ̀ rẹ̀ ó lè mọ̀ pín ẹ̀ náà ọlọ́run nìkan yé èyàn wà lè mọ́ mọ̀ pìlẹ̀ nǹkan tí ó wà lọ mọ́ òpin rẹ̀ bí àpẹẹrẹ bàbá lè bímọ tí ó mọ̀ pìlẹ̀ ọmọ tó bí wallahi summa billahi kò sí ní mọ àtijáde kò láyé ọmọ yẹn tẹ́ pé bàbá yẹn lọ sáájú tí ẹ̀ ìgbà ní ìsìn bẹ̀ tẹ́ pẹ́ náà ní ọmọ àti dé rẹ̀ ni ó sì túmọ̀ àti lọ rẹ̀ sójú ẹ̀ náà ní eku tí ó sì sẹ́ni tí ó mú sí èyí lọ fẹ́ kan pé mọ̀ràn ní yunifásitì ah ìgbà yìí lọ ayé gbogbo

tọ́ọ̀rẹ́ ẹ̀rín lára ọmọkùnrin ọ̀rẹ́ ẹ̀rín lára ọmọbìnrin ọ̀rẹ́ ẹ̀rín lórí ọkọ rẹ ọ̀rẹ́ lórí ara rẹ ọ̀rẹ́ tó fi wá pàdé wa ni ò ní ìlàhù náà bá ń sọ fún mọ tí ó ṣẹlẹ̀ sí kan ń pé ń ọba dẹ̀ ti sí ẹ̀kọ́ ọba ti sí mọ̀ràn mọ̀ rán wọ́n ran àwọn wa ya'lamu ma fil barri wal bahri wallahi tí ń bẹ nú omi ọlọ́run mọ̀ ohun tí ń bẹ nú búdò ọlọ́run ọba mọ̀ kò sí nǹkan kan nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó hàn sí ọlọ́run ọba àríkẹ́ ọlá ọba tó dẹ́ pé wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ẹ gbọ́ ni kò sí ewé kan tó wá jábọ́ lára agi báyìí illa ya'lamuha àyàfi kọ́lọ́run ọba ọmọ sí i wàláì mo fọlọ́run bá búra nǹkan tá à ń jọ ń sùn tá à ń jọ ń jí lásán ànímọ̀ rẹ̀ tán kó tó sọ pé èyí tá à ń tẹ̀jú ń gbé ní ayé ohun tá à ń jọ ń sùn tá à ń jọ ń jí ànímọ̀ nípa rẹ̀ tán káti ẹ̀ tó wá sọ nípa nǹkan tó jásí pé kí ni à ń jọ ń gbé ní ilé ayé mélòó ni màtá ni mélòó inú suratul Isra Quran chapter number seventeen verse number eighty-five wa ma utitum minal ilm illa qalil ọlọ́ni kílẹ̀ ní nínú mọ̀ bí kò ṣe nǹkan kékeré ìkẹ́ kékeré ilẹ̀ ní nínú ìmọ̀ ẹ̀yàn ọmọ èèyàn ṣùgbọ́n wọ́n dẹ̀ wo bó ṣe sọ́rọ̀ àrẹ́dà ọba mi tó wá sọ̀rọ̀ tó tún lọ fi ewé júre ó túmọ̀ yí pé gbogbo bùkátà nǹkan pátá ní ọgbọ́ ìwọ́n tó lo lóore ju ewé lọ lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba sí bùkátà rẹ̀ ni ọ̀wá lè gbọ́ débi tó ń lọ fi múrogún pẹ̀lú ẹ̀ wọn ò lè bá sọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi aliyu láti gbogbo nǹkan pátá ìní ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sì ń fún inú sọ́ọ̀tù akọrin chapter number twenty verse number fifty ọlọ́run wà á tọ̀kú la shay'in khaliqa thumma hada ẹ̀dìrí ọlọ́run gbogbo ohun tí mo dẹ́ pátá ń fún ní ohun tọ́tọ́ sí ní jíjẹ ọ̀sán ní jíjẹ òru èèyàn mọ̀ ìyá kódà bó bá tún fẹ́ jẹ láàrin gbọ̀ngbọ̀n ọ̀sán láàrin gbọ̀ngbọ̀n òru ọlọ́run bá ní ìtún fún ohun tí ọwọ́ ohun tí ó dé ẹ̀yin mọ̀ ìyá mi ohun tí ó tún ná wà á tọ̀kú làṣẹ yìí kọ́líkọ́ fún mọ̀ àdá lẹ́yìn ìgbà tí mo tún wà fún gbogbo ohun tí mo dá ní ohun tó lẹ́tọ̀ sí tán mo tún wà fi mọ̀nà lọ sí pé di ohun tí mo torí ẹ̀ da ọ̀rẹ́ o ṣùgbọ́n torí àìnímọ̀ nípa ohun tọ́lọ́run torí ẹ̀ dá wa àárín wọn ràn láyé o àárín wòrowòro nílé ayé tá a wá dípò ọlá fẹ́ fún wa kámọ́ agbàgbé kò sí nǹkan náà tọ́já sí wípé ọlọ́run bọ́ bá mi ẹgbọ́ kẹtí dúró ó ní wala habbati fi dhulumatil ard kódà tẹ́ ẹ mọ́ sọ́tán gbogbo ẹ̀yin yẹsẹ́ wò yẹsẹ́ wò táwọn gbé a bàbá yẹn gbóná kú ọlọ́run ti gbé tẹ́ẹ̀tì fún yín ẹjẹ́ bá yín kà jáde ẹ lọ wọnú sọ́tún àná Quran chapter verse number fifty nine ọlọ́run ọba ọba àlekè ọlá ń tó sọ fọ́ wa ni pé wàlà habati fi dhulumatil ard kò sí nǹkan kan nínú gbogbo àwọn èso tó wà nínú òkùnkùn lẹ̀ tí àwọn ọlọ́wọ́n ọba ọba àlékè ọlá ò mọ̀ kí bàbá ológun kẹ́ ọ bọ́ta kọ́ sọ yé yèrè pẹ́ẹ́lẹ̀ fún wa tá ọba ti wá lè sọ aláhódì rẹ àti wà àti fáà rẹ tó ń gbé káàkiri tán kẹ́ ń da ilé àmú tíṣù kẹ́ntì hàn ìrọ̀ ọbú ẹ̀dìrí ọlọ́run ọba lóun mọ gbogbo àwọn èso suratul An'am Quran chapter number six verse number fifty nine ọlọ́run ní gbogbo tó wà nílẹ̀ ní àwọn ọmọ èso ogi tó wà nínú òkùnkùn lẹ̀ táìpé tí òjò bá bọ́ sí wọn báyìí ooru lè ó mú wọn wọ́n sì wá jáde wọ́n tó hù jáde láti ṣàǹfààní fáwọn èèyàn ọlọ́run kò sí tí ó hàn sí mi ọlọ́run ọba ń bẹ họ́ì bàbá alágbára bàbá tó pé kò sóhun tí ò rí gbogbo tó bá ti yá ee àlìjọ́nù ló ti mọ kí ọtọ́ bá ti ń bọ̀ Ah, ah, bàbá ní akínyìn o tí wọ́n mú gun mẹ́rin wá fún wa a da ọtí sẹ́nu wọ́n náà tún sórí bàbá ọlọ́run ọba ní bèèrè lọ́wọ́ yín mélòó lé pẹ̀ẹ́lẹ̀ tẹ̀ bá rí yẹn sí ẹjẹ́ ń bá yín mú wálẹ̀ díẹ̀ òkè mélòó ló wà nínú gbogbo ilé ayé ẹ sọ fún wa òkè mélòó ló ní gbogbo ilé ayé àwọn òkè rìbìtìrìbìtì yẹn ẹ sọ ẹ̀kẹ̀ wá mi báyìí èṣù èṣù èṣù sì jẹ́ kí ó jẹ́ kí ilé ayé kó nira fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdẹ̀gbá bẹ́ẹ̀ a sì gbá bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní wala habbatin fi dhulumatil ard kò sí nǹkan kan tó wà nínú òkùnkùn lẹ̀ wallahi tí wọ́n sọ́lọ́ ẹ̀kẹ́jì inú ẹlẹ́ẹ̀kẹta tẹ̀ bá rí mú wá ẹ̀jẹ̀ ń túbà yín mú wá mélòó lò kú èèyàn tí ń wọlẹ̀ lójúmọ́ gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin aríran gbogbo ẹ̀yin àfáà tí wọ́n lẹ gbóná abádùn ọ̀dọ́ rẹ mọ́ ọjọ́ kékeré mélòó lòkú ti ń wọlé lójúmọ́ ẹ sọ fún wa ẹlẹ́ẹ̀kẹrin tí ẹ̀nẹ́ bá tún lè fún yín jù mélòó lòkú tó ti wà nù lẹ̀ tẹ́lẹ̀ wàláì gbogbo wọn sì hẹ̀ sí Allah mélòó lòkú tó ti wà nínú lẹ̀ tẹ́lẹ̀ <laughs> wàláì kẹ́ sí àwọn èèyàn ọjọ́ ra la ọpọlọ rẹ̀ lẹ̀kọ́ gba òótọ́ kó sì lọ sí mí ìtawọ̀ sọ ìtọ́lọ́run náà làwọn wí yẹn ọba bú mi kọ̀ọ̀kan mi nítorí pé èmi ìrètí ẹ̀sẹ̀ kan illa lil mawaddata sil qurba ọlọ́run ká níbi ní ọmọ sọ bẹ́ẹ̀ mi náà gbẹnu ànẹ́bìsọ̀ sọ́lámù sọ la as'alukum alayhi ajra illa lil mawaddata sil qurba sẹ́ni tó lè sẹ́mi lẹ́sẹ̀ rẹ̀ wallahi àfi Allah ń tọ́lọ́wọ́n bọ́ bá sì fún mi kọ̀sẹ́ni tí ó gbà bọ́lọ́wọ́n bọ́ bá sì fún mi kọ̀sẹ́ni tí ó fún mi kí là ń bá kanú ayé ọwọ́lé ilé ayé dáadáa ọlọ́wọ́n bá ní kọ́ báyé dáadáa ó sì dáyé rú ọwọ́ jáde kó láyé pẹ̀lú dáadáa báwo ló ṣe wọlé ayé báwo ló ṣe jáde kó mẹ́ ẹ̀yàn mọ̀ ìyá mi ẹ̀mọ́ bá mi ká lọ ọlọ́wọ́n bá láà ó ní wala yabisa illa fi kitabi mubin kò wá sí nǹkan náà nǹkan tó gbẹ ní o ó ní wàlà rọtìbìn wàlà yabis nǹkan tó gbẹni àbí nǹkan tó tutù mìnìmìnì ìlàfẹ kìtàbí mubi àyàfi kó ti wà nínú tíra kan tó ti hàn lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ẹ̀mọ̀ ya mi sẹ́wáì lábẹ́ àyà yìí àdísì tá a fi dúró lẹ́nu wọn ni ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó sọ fún wa níbi ọ̀rọ̀ wọn yìí ànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n sọ fún wa yìí pé ọlọ́run ọba ọba àlekè allah subhanahu wa ta'ala ọba tó fẹ́ dáadáa fún àwọn ẹrú rẹ̀ tó pọ̀ òun lọ́ba tí a ń pè ní allah wallahi dáadáa yẹn pọ̀ gan ni o ọ̀la èèyàn mọ̀ yá mi dáadáa tọ́lọ̀ ń fẹ́ fún wa ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tí ó kìí ṣe díẹ̀ inú sahih bukhari hadith number one anabi sallallahu alayhi wa sallam ó dáhùn sọ yìí pé mẹ̀fìtáhù lè ghaibi hamsun la ya'lamuha illa Allah ó ní kọ́kọ́rọ́ nǹkan tó pamọ́ márùn ni kò wá sẹ́ni tó mọ̀ àyàfi Allah kí ni ẹ̀dí sí bá kàn ní ọ̀la àbí ó jẹ́ o fi fóònù rẹ lọ e. ní mifitahu lil ghaibi khamsu la ya'lamuha illallah ó ní kọ́kọ́rọ́ ìntọ́pamọ́ márùn ni ó wà ní la ya'lamuha illallah kò wá sẹ́ni tó mọ̀ nǹkan márùn-ún yẹn àyàfi Allah al-awwal alákọ̀ọ́kọ́ la ya'lamu ahadun ma yakunu fi gadi kò sẹ́ni kankan tí ọmọ tó ń wò sí lọ́la kò sẹ́ni kankan tó ọmọ tí ó ṣèwú lọ́la ọ̀yẹ̀ bon mi yé o miftahul ghaib khamsu la ya'lamuha illallah nǹkan márùn tó pamọ́ kọ́kọ́rọ́ nǹkan márùn tó pamọ́ kò sẹ́ni tó mọ̀ àyàfi Allah òun ni ohun tí ó sì ọ́ lálà àti ohun tó ṣe ohun que ẹgbẹ́ ẹni tó sọ fún ọ pé mọ́ lọ ọ̀nà lọ́la o all accident o òun wá kó ń lé tó lóun fẹ́ sọdá wọ́n àpò ẹnu mú tó ẹdìrí so tó túmọ̀ sí pé òun gan ọmọ pé nǹkan ó ṣe òun ẹlẹ́ẹ̀kejì wàlá yálàmù ahadùmá yakúnù fìlà àràhà gbogbo tó wà nínú ikùn obìn kọ̀sẹ́ni ọmọ gbogbo àwọn dókítà tó wọ́n sọ pé àgbà ah, tó wọ́n ṣe tẹ́sì wọn lọ́mọ ọkùnrin ni wọ́n ní ìbejì ni before that time ọjọ́ tí sperm kọ́kọ́ dé kò sẹ́ni kankan tó lè sọ kó tó lè di pé wọ́n lè discover yìí pé báyìí lọ́mọ ṣe rí inú ìyá ó jókòó dáadáa kò jókòó dáadáa stage kan ní ó ṣẹ̀ṣẹ̀ dé stage tọmọ kẹ wà ní àtọ̀ lásán gẹ́gẹ́ bọ́lá ṣe sọ dítèsì ọ̀rọ̀ yẹn ìgbà láàyò sí fún mi mọ́ inú sọ́tùlù mùmí inú Quran twenty three láti ààyè ẹlẹ́ẹ̀kejìlá títí dé verse number fourteen. títí dé verse number fourteen details rẹ̀ mẹ́mẹ́ àkọ́kọ́ stage ní ẹ̀jẹ̀ àbí ní àtọ̀ lẹ́yìn àtọ̀ bọ́ sẹ́jẹ̀ kí dókítà kí wọ́n bọ́ sí di ẹ̀jẹ̀ dídí kó sọ pé ọkùnrin ni ẹ̀jẹ̀ yìí obìnrin lẹ̀jẹ̀ yìí ẹ̀yin dókítà àgbáyé ẹ̀yin di professor nídìí ẹ̀ ẹ sọ fún wa ipe city sperm bá wà ní stage sperm ẹ lè discover pé ọkùnrin ni o obìnrin ni o tọ́wọ́ wà ní stéèjì ẹ̀jẹ̀ dídì ní forty days àkọ́kọ́ ṣe lè sọ yí pé ẹ̀jẹ̀ ní o ọkùnrin ní o obìnrin ní o ṣùgbọ́n Allah ti mọ̀ ń gbà yẹn ọba mi ọba àlékè ọlá ti ṣe kíni ó ti mọ̀ ní gbogbo àkókò tá à ń sọ yìí ṣé bí ọba wà ní pòṣíṣẹ́ ìkìrí ẹran tí ìṣètí tí ìṣọwọ́ tí ìṣẹ́sẹ̀ tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ta ló lè sọ pọ́kùnrin lẹ́rìn yìí ìkìrí ẹran yìí ìkìrí obìnrin ni Allah la ya'lamu ahadu ma yakunu fil gadi wala ya'lamu ahadu ma yakunu fil arhad wọn tó wà nù kún obìnrin ẹlẹ obìnrin ẹlẹ ìgbà yẹn wọn pè ní ẹlẹ ẹnu tẹ́ pé tó bá bọ́ ẹ̀ lára obìnrin gan akẹgbẹ́ akẹlẹ̀ jùnú nítorí pé kò tí ì dẹ̀dá kan ẹ̀ tẹ́ ẹ̀ lè mọ̀ pé ni bí ó ṣe rí gan Allah ọlọ́run nìkan lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta wala ta'lamu nafsi ma sa taksibu gada ẹnì kankan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò lè mọ nǹkan tí ó sì lọ́la ẹni ẹnìkan láàyà alámọ̀ ahadumma yakunu fi gadi ohun tí ó jẹ́ lọ́la ẹnìkan ọmọ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ohun tí ọlọ́run bọba àlekè ọlá tó mọ̀ nínú ẹlẹ́ẹ̀nú kọ̀sẹ́nì kankan tó mọ̀ àyàfọ́ ọlọ́run ba àti ẹ̀ tí kankan tó wọ́n tẹ̀lé pé wọ́n fẹ́ fi kámẹ́rà wá ní o alọ́sí scan ní o àtẹ̀wá adáwà ní o ẹ̀ wọ́n fọwọ́ kan kun wá ní o báyìí lọkùnrin ṣe mọ́ rú tọ́ra àwọn ẹlòmíì lóye rẹ̀ báyìí lobìnrin ṣe mọ́ rú pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run bá lẹ̀ lé mọ̀ èmi mọ kọ́kọ́ mọ ohun tó wà mẹ́ ọwọ́ ni wàlà yálàmù ahadumá yakunu fìlà alham wàlà tààlàmù nafsu masa àtẹ́kisìbù gẹ́dẹ̀ kò sẹ́ni tó mọ ohun tó wọ́n fọ̀ láṣẹ wàlà ò lè jó lórí rẹ̀ lẹ́yìn kọ́lọ́run kò dó lórí bú lọ́la o lè mọ bẹ nípò lórí ibú ẹ̀dá ilé ní tọ́mọ awúra ẹ̀ lórí ibú gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń pera wa tọ́lọ́hún sì sọdún lórí ire lọ́la ta ni bẹ́ndì alámọ̀rí ètò ọ̀rọ̀ rẹ ní tọ́kẹ̀ sáré kan eré tó tọ́kẹ̀ sáré tó bá yí ara rẹ jẹ́ ọwọlé ayé dáadáa ó sì jáde kó mẹ́ra dáadáa látara àwọn eré burúkú tó ń sá káàkiri látàwọn ara àwọn eré àdánù tó ń sá kiri ọ sáré sáré sáré sáré sáré sáré débi tó ẹ pé wọ gangan fún alára rẹ ọfẹ ìmúra ọwọ́ kìbọnú mọ́ wọ́n gbélé ìfọn ó fi wẹ̀ láago mẹ́sàn-án tán ẹni ẹ̀yìn ó fi wẹ̀ ẹ̀yìn ọlọ́run ọba tó yẹ pé tọ́n bá ń tún pè é gan tọ́n bá ń tún pè é gan ó tún wà nínú pọ́n tún ṣe bàdà fún wọ́n ṣe jọ́sìn fún ọwọ́ àfọlọ́run lẹ ọwọ́ àlọ́run béèyàn ha wàlá àwọn èèyàn gọ̀ lórí ilẹ̀ èṣù lu àwọn èèyàn àdúpẹ́ o ọba tó fi ìsìláàmù kẹwàá ọlọ́mọdé agọ́gbẹ̀ ìgbésí ayé wa ẹlẹ́ẹ̀kẹrin wọ́n máa nafsi bi ayé ardin tamut kò sẹ́ni tó mọ̀lẹ̀ tó wọ́n kú sí kò sẹ́ni tó mọ̀ bí tí wọ́n sì kú òun sí àwọn kèfèrí ọ̀bọ̀ sórí mẹ́díà wọ́n mọ̀ sọ wọ́nra wọ́nra wípé à mẹ́bà aláàyè mùjẹmùjẹ aláàyè kìnnìkan kìnnìkan mẹ́bà òun ni ọlọ́pàá àwọn yẹn sí mẹ́ka ọlọ́run ọba ti sọ fáwa tẹ́lẹ̀ ẹni tí ó kú sí mẹ́ka ọlọ́run ti kádàrá pé kódà ọ̀fẹ́ ni owó ọ̀fẹ́ wọ́n ràn lọ ni yóò sì rárá sùn lọ́hùn ẹni tí ó sì ní kú sọ̀hún wàhálà bí gbogbo Ṣakí bá dáwọ́ jọ yí pé àfi kó kú sọ̀hún ọlọ́run alẹ́ ń tẹra yóò dé bí kú èèyàn bá kọ̀ àárọ̀ ọ̀la tó sì wà ní Ṣakí láago mẹ́jọ àárọ̀ àbí láago mẹ́jọ alẹ́ ẹ wò ó kú láago méje àárọ̀ ikú rẹ̀ ó sì wà ní Ṣakí láago mẹ́jọ alẹ́ ẹ̀yàn ọmọ ìyá mi bí sí nìlá yóò rẹ̀ tí ó gbé ní mútú ọ̀fẹ́ débàdàn àfi kó débi tọ́lọ́run ní ó sí mo rántí ìyá mi kan ọlọ́run bá mi kẹ́ wọn aláwọ̀ àgìfìlà wàrà àmùhà ọlọ́run bá mi yọ́nú sí wọn bá ń sàlékùn kún ìkẹ́ wọn àti gbogbo àwọn tó ti lọ àbúrò dáàdì mi ni ilẹ̀ faransé ni wọ́n ń gbé lọ́dún náà lọ́hùn ìmọ̀ bí yẹn ṣe wọ́n ń kú rí òun ló sì kejì nínú pé òun là kọ́kọ́ tàbúrò mi gẹ́gẹ́ ló sì kejì ẹni tí wọ́n bí lé mi njọ ẹ̀mọ́ sẹ́ni torí pé gbogbo ẹ̀mí mi ni pé tí èèyàn bá dijú kalẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀gbá pamọ́ bóyá bí ọ̀tún la yọ̀ sẹ́ni padà wá tẹ̀sí máa tó kéré díẹ̀ ńgbà yẹn ìyá wa tí ń sọ wàhálà orí ẹsẹ̀ mi báyìí orí ìtàn mi báyìí wọ́n sì ń sunkún wọ́n sì kú níbẹ̀ wọ́n dákẹ́ sí ẹwà tìlú tí wọ́n ti gbé wọn wá ẹsẹ̀ òbí tí wọ́n á dákẹ́ sí èyí nìkan kọ́ yóò ti ṣẹlẹ̀ sí mi àti iná tẹ́gbẹ́ àìmọ̀ ètò ẹkùn ó ti gbé ẹnìkan láti kó ni àti kínní kan ni yóò sì wá dákẹ́ sí lù mí wọn ní àkínní ló kú sí wọ́n sì mọ́ àrùkú ẹ̀bọ̀ èmi ń bẹ̀tẹ́ pé mi ó kú sí yẹn náà wọ́n gbé kalẹ̀ sí torí pé kí ló ṣẹlẹ̀ wá ẹ́ wọ́n máa tẹ́dìrì nẹ́fṣàbí ayé àrídìn tàmùtù ẹ̀mí kan mọ ibi tí ó sùn lọ́fà tẹ́ ẹ̀ bá mọ ibi tí ó sùn ní kò ní yà wọ́ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ kó sì ra mọ́ lọ́ọ̀bẹ̀ tó bá ti kujọ́ kẹta yóò ti mọ̀ tó bá kọ̀la yóò ti mọ̀ bó tẹ̀ jásí pé rẹ̀ ọmọ bàjẹ́ náà ni tó bá ti ku wákàtí kan yọ ọmọ tó bá ku thirty minutes yọ ọmọ tó bá ku two minutes yóò ti mọ̀ ah àgbo ti pé o bàbá ń relé o. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kódà tá a bá mọjọ́ tí èèyàn ó kú ni kò tí ó wáyé ìwòsàn sáà mọ́ tó láti rí pé àárẹ̀ tó dé yìí ni kámọ́ wéṣẹ̀ owó wọ́n gbà táà mọ̀ wa ni ẹ̀dàkùn hospital olódarí ẹ̀dàkùn talọ́mọ̀ nípa bá sì sẹ́nu torí pa àmọ̀ lọ pàdé kádàrá ń bẹ lórí ẹ̀ yóò sì jáde kó láyé ìyá mi gbogbo àwọn ikọ̀ nímọ̀ rẹ̀ wà máa ahadu máa jí ẹnìkan ò lè sọ tó kẹsẹ̀ kójò yóò gbọ́dọ̀ mọ́rọ́ wàláì bàbá ńlá arọ́ ni àìmọye òjò tó súná pé àà á ti tó ké kalẹ̀ yóò sì dá wáyé àbí bẹ́ẹ̀ ni bàbá wa yóò sì dá wáyé ẹ pé yìí sì ojú àrọ̀ wa ló sì wá sèkínní sí i níbo èmi tí ó tí ọrọ̀ ẹ̀tún àwò tí ó tí ọrọ̀ tí ọrọ̀ dùnú èyí tí ó ẹ jẹ́ ká lọ wo ohun tó sẹ lórílẹ̀-èdè India àwọn òjò kẹ́rọ̀ tọ́já sí wípé ìyí tí ń bọ́lẹ̀ kìí sọ ọgọ́rùn èèyàn lọ́pa sí wọ́n máa mọ̀ pé òjò yìí fẹ́ rọ́ ẹ̀yìn mọ̀ ìyá aláhàwọ̀lọ́wọ̀lá wọ́láì kẹsọ̀ mi èèyàn ah, ẹjá lọ rí ronú nípa àgbésí ayé o wàláyà wábí torí ọlọ́run a sì kó mẹ́ torí ọlọ́run wọn tó bá wáyé tó bá tó kó n torí ọlọ́run tó kó n torí èsù tí ẹ bá tẹ̀dá bá torí kò ní sátúnṣe fún mọ́ kò sí ẹ̀mí kan tó mọ ibì kan tún wọn parí ìgbésí ayé òun sí wọn máa yẹ dìde alùmọ́ta yẹjí olùmọ́ta òjò tí ó sì rọ̀ láti sánmọ́ àtẹ̀yí tí ò ní rọ̀ láti sánmọ́ ẹnìkan ò lè sọ ọ́ ẹ bá sọ pé òjò ọ̀rọ̀ láago méje àìmọye ọ̀rọ̀ táwọn onímọ̀ scientists yẹn sọ tí ó kì work tí ò ní padà rí bẹ́ẹ̀ mọ́ wọn á pé kíní kan ṣẹlẹ̀ báyìí o wọn á sọ mí tí ó ṣe déédé wọn á sọ mí ẹ̀sìn ní bàbá ẹ̀ mọ́ kí ló fà kìí ṣe pé ohun tí wọ́n rí yẹn wọn ò parọ́ ṣùgbọ́n ọba mi ọba àlékè ọlá jẹ́ kí wọ́n mọ̀ yìí pé mudabbirul umur ma min shafi'in illa min ba'di idhin èmi ní mọ́ ṣètò àlámọ̀rí mo lè fi hàn yín báyìí kó sì mọ́ tó yín lẹ́nu mo á lè kókó tó yín lónìí kọ́ kan mo lè kókó tó yín lẹ́nu kó dùn báyìí ṣe rí nù ẹ̀yọ́mọ̀ ìyá mi báwo la ṣe wọnú ayé báwo ni a sì lè jáde kúrò nínú ayé ẹmọ́jà gbàgbé a wọlé pẹ̀lú salam pẹ̀lú islam láti wọnú ilé ayé ǹjẹ́ dáa ká jáde mẹ́ pẹ̀lú ẹ̀sìn mi mo ti mú àyà kan wá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi Suratu Rum Quran chapter number thirty verse number thirty thirty one thirty two wípé gbogbo dídá pátápátá dídá islam ni ẹ gbàgbé ẹ̀pọ̀ ọmọ ológun lélẹ́yìí kódà wà nù hadith anabi tó hàn pétépété wípé gbogbo ẹni ó bá kú bẹ́ẹ̀ tí bàlágà lọ́mọdé gbogbo wọn ràánù ọlọ́run tó bá dẹjọ́ gbìnà kíyàmà àwọn sọ abáwá bíi ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sínú pé ibà sọ àwọn ọmọ kèfèrí ni wọ́n yẹ pé wọn ò tí ì lẹ́sìn gbogbo àwọn ọmọ wa táwọn ní mọ́sálásí yìí nísìnyí wọn ní tí mo kọ́ pé dandan nínú rẹ̀ dandan ìgbà yẹn lásẹ̀ mọ́ kọ́lẹ̀ pé dáadáa rè ló fi dàbí pé ń sìn ọmọdé tó bá lọ sí hajj láì tí bàlágà nù sẹ̀ríà kò ní hajj àwọn òbí rẹ̀ ní ó lẹ̀sẹ̀ rẹ̀ ó dìgbà tó bá di pé a fẹ́ mọ ọkọ̀ dáadáa lẹ̀ fóun a lè ka burú lẹ̀ fún nǹkan tó bá ṣe tó bá ṣe hajj ńgbà yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá lẹ́sàn-án hajj yẹn ní ṣíṣe bẹ́ẹ̀ nìrun bẹ́ẹ̀ làwẹ̀ bẹ́ẹ̀ ní sàká tàwọ̀hídù náà ó dìgbà tó bá dàgbà tán tó mọ̀ mọ̀ ṣùgbọ́n àmọ́ fi kọ́ wọn ni kó lè ṣe kíni kó lè adapt kíní yẹn ni gbogbo bá ṣe mọ́ praise ọ̀yá ọ̀yá eh, lọ kírun kọ́mọ́ bá a níla tó bá dàgbà rú nísìnyí bá ń ṣe ń pa á láṣẹ yẹn àwa láàmú ọgbà wọn ládá lórí ẹ tó máa ń pa ọmọ rẹ láṣẹ tó ń pa àwọn ọmọ rẹ kéèké ọmọ rẹ lóbìnrin ọ̀yá ẹ lọ ní kí gbogbo kùránì tí wọ́n bá ń kà yẹn wọ́n lọ́ọ̀mọ̀ gbẹ̀sẹ̀ rẹ̀ ń so until tó ń bá dàgbà tó ń bá tó wá dàgbà yẹn ẹ̀sẹ̀ tí ò ní dúró ẹ̀sẹ̀ tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ láti mọ̀ àgbà táwọn náà bá dẹ̀gbà tó wọn bá tún lu àwọn ọmọ táwọn náà bá bí sójú ọ̀nà tí wọn náà lù wọn sí ẹ̀sẹ̀ yìí ò ní dúró lórí ìwọ tó kọ́kọ́ ṣe ìpìlẹ̀ àkọ́kọ́ kò ní dúró lórí àwọn náà táwọn náà ṣe èyí tó kán bí ó sì mọ wá lọ ní habada abidi ẹ mọ ìyá mi ẹ jẹ́ ká mọ̀ yìí pé báwo la ṣe wọ ilé ayé báwo la ṣe jáde tí wàá làwa sọ yìí abẹ́ kó lò ní sábàbí dáadáa lọ́lá hawla wala quwwata illa billahi al-azim subhanakallahumma bihamdi